èmi yèrèkù níbi ká bá mu mo fẹ́ mú nínú ọmọ ìlú ẹ̀dá kí n lọ lè dá nílẹ̀ fún àǹsí kọ́ńdúkọ́ńdú kí inú ilé ní ọ̀bá lóyún kí n fi mú yín kí n wá fún un ṣàkànnì àtàgbọ́n àtúnyẹ ní tọ́fẹ́ ta ní ara yín lẹ́tọ̀ ọgbọ́n tó gẹ̀ẹ́sẹ̀ yẹn lọ́ọ́ di ara yín lẹ́tọ̀ èmi ti di diwe gbèsè lọ́wọ́ ẹ̀ tí omi ní ká gbá gbogbo ara ni mo fi gé nílẹ̀